بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته ní orúkọ Allah ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa sí ìjókòó wa Ta'alim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó máa ń wáyé lórí ìkànnì yìí ní gbogbo àárọ̀ yọmọl ahad òní ni yọmọl ahad. déètì òní ni ọjọ́ kẹfà oṣù àkọ́kọ́ oṣù alimuharram alimuharram ọdún fourteen forty three ní ìjẹjọ nínú tírà umudatul ahkam àti kàdé hadith number seventy-four hadith number seventy-four ní òní a bẹ̀rẹ̀ ní orí hadith seventy-five nínú tírà Ummuda al-Ahkam. باب báàbù ìsìkìbálẹ̀lẹ́kìbìlà báàbù orí ọ̀rọ̀ ìsìkìbálẹ̀kìbìlà ìdojúkọ kíbìlà ìdojúkọ kíbìlà. Adi seventy five. علي بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يسبح على ظهر راحلته حيث كان وجهه يؤمئ برأسه وكان ابن عمر يفعله وفي رواية فإن رسول الله صلى الله عليه وسلم كان يوتر على البعير وفي رواية غير أنه لا يصلي عليها المكتوبة وفي رواية يومئ إيماء صلاة الليل إلا لفرائد adi seventy five an ibni umar láti ọ̀dọ̀ ọmọ umar radiyallahu anihuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì. anna rasulallahi sallallahu alayhi wa sallam dágúdájú òjíṣẹ́ Allah káàna yusabihu ala zọ́hari rọ́ọ̀hì látìhì dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà aláwọ̀ máa bá a ó máa ń yan náfìlà ala rọ́ọ̀hì látìhì lórí ìràkúnmí rẹ̀ ó máa ń yan náfìlà lórí ìràkúnmí rẹ̀ rọ́ọ̀hì látìhì. haithu kana wajihuhu haithu kana wajihuhu ọmọ yànnà lórí irakumi rẹ sí ibi tí ọba kọjú sí ẹni tí ń ajo àjò tó wà ní orí ràkúnmí àti ìrí gbọ́ pé ìrìn àjò kan bẹ tí ẹ̀dá máa ń rìn tó jẹ́ pé ibi tó bá jẹ́ kíbúlà nìkan sọ ni mọ́tò rẹ̀ plane rẹ̀ ọkọ̀ ojú omi rẹ̀ ẹṣin rẹ̀ tàbí rákùnmí rẹ̀ máa dojú kọ. Therefore, ibi tí ọ̀nà ẹ̀ bá jẹ mọ́ ni nǹkan gorí ó ṣe kí ni ní ó dojú kọ. bọ́ bá ń lo Èkó láti Ìbàdàn ibi tí nǹkan egun rẹ ibi tí ó máa lọ nì ibi tí kíbúlà sì wà rèé mọ́ ọ bá ń lọ Ifẹ̀ láti Ìbàdàn ibi tí nǹkan gùn rẹ bí ó ṣe máa lọ rè ibi tí kébùlà sì wà ní nílùú tiwa bọ́ ọ ń lọ sí ọ̀nà ọmí àdìo nǹkankan ọ̀nà ọjà ọba ọ̀nà òkè páàdì ọ̀nà òkè àdó àpáta bọ́kọ̀rí ó sì máa lọ rè ibi tí kíbùlà sì wà rè fi hàn wípé pé ànábì máa yan náfìlà lórí nǹkan ègún rẹ̀ ó ti fi hàn wípé ẹni tí ó kírun lórí nǹkan ègún kọ̀ pọn dandan fún un kó kọjú sí kibla ló fi sọ pé haisu kaana wàjihùhù ibikíbi tí ọba dojúkọ ni o yúmíù bìrásì yìí yóò sì máa fi orí rẹ̀ ṣètọ́ka yúmíù bìrásì yìí yóò máa fi orí rẹ̀ ṣètọ́ka ìtọ́ka kí ni ìdáwọ́tẹ orúnkún àti ìforíkanlẹ̀ bó o ṣe máa ń jókòó nu mọ́tò rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bó sì jẹ́ nǹkan àgùn náà lógun bó sì jókòó sórí ẹ̀ náà nì tó máa lọ kútúpà kútúpà kútúpà kútúpà ok yúmi ubirasi yìí orí nìkan la máa fi kírun lórí nǹkan ọ̀gùn orí orí nìkan àwa máa fi orí yẹn ṣe ìtọ́ka pé mo ti rùkú ọ̀tẹ̀ orí díẹ̀ ọ̀tẹ̀ orí díẹ̀ wálẹ̀ tọba wà nàró orí rẹ yọ naro tọba wà rùkú orí rẹ yọ tẹ̀ díẹ̀ tọba tó wà ní ìforíkalẹ̀ ó tún jẹ́ kó tẹ̀ ju ti rùkú lọ. bá a ṣe máa ń kírun nínú mọ́tò nù. àbọ̀ ó lé àwọn pásẹ́ńjà dìde pé ẹ dákun ẹ̀yin èèyàn mùsùlùmí ni mí mo fẹ́ kírun ẹ dákun ẹ parapọ̀ gbogbo yín ẹ gbéra yín lẹ́sẹ̀. yúmíhù bìrásì yìí ànábì ó máa fi orí rẹ̀ ṣe ìtọ́ka ìtọ́ka ìdáwọ́tẹ orúnkún ìtọ́ka ìforíkanlẹ̀. wàkánà ibùnà umar fún alùhù àti pé ọmọ umaru máa ń ṣe bẹ́ẹ̀ òun náà máa ń ṣe bẹ́ẹ̀ tọ́nà bá wà lórí ìrìn àjò tó fẹ́ kírun tírun yẹn ká mọ́ orí ìrìn àjò a máa kí ní orí nǹkan ọ̀gùn bẹ́ẹ̀. irun wo wá ni àlejò máa kí lórí nǹkan ọ̀gùn rẹ̀ ń tiẹ̀ náà fílà orí mo sọ pé òjíṣẹ́ aláwo máa ń yan náfìlà ó máa ń yan náfìlà láàrin yìí ẹgẹ ń sáré ẹgẹ ń sáré pe àkíyèsí àwọn kan tí wọ́n máa ń sọ pé ẹ̀rí làwọn nídìí àwọn ò nídìí àlàyé àwọn olùmẹ̀sìn ẹ ń sáré pe àkíyèsí wọn láàrin ìdúró tiwa àwa ahlùsúnnà wàlìjàmáà ni pé ma qala Allah wa ma qala ar-rasul ala fahami as-salaf as-salih ohun tí Allah bá sọ àálù. So ohun tí òjìṣẹ́ rẹ̀ náà bá sọ á lò ṣùgbọ́n a àdìtú ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ tí aláwo máa ń sọ àdìtú ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ tí òjìṣẹ́ rẹ̀ náà máa ń sọ ṣẹmọtẹ́ ń pè ládìtú ọ̀rọ̀ tá a dì tí ò tú ọ̀rọ̀ tá a sọ tó ga sí pé ọlọ́rọ̀ ló mọ ohun tó gbà lérò kí ọ̀rọ̀ ẹ̀sìn má di yẹ́lẹyẹ̀lẹ ṣe báwọn kan ni wọ́n kọ́kọ́ ṣẹ̀sìn nígbà tánàbí ń bẹ láyé sallallahu alaihi wasallam àbí àwọn ní àǹfààní sí nǹkan méjì wọ́n ní àǹfààní sí àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe ń jáde tọ́rọ̀ bá ti ń sọ̀kalẹ̀ àwọn láǹfààní láti máa gbọ́ wọ́n tún wá ní àǹfààní sí ohun tí à ń pè ní demonstration ìṣehání wọ́n ní àǹfààní sí kíni ìṣehání àwọn ò láǹfààní ẹ̀. E a àláǹfààní ẹ̀nà àwọn láǹfààní sí ìṣe hàn ni ọ̀rọ̀ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tẹnu ògìṣẹ́ aláwọ̀ jáde fún wọn ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ọ̀rọ̀ yẹn àdìtú ni òkè ọ̀rọ̀ tó wá jẹ́ àdìtú báwo la ṣe wá rí túmọ̀ demonstration ni ìṣe hàn ni ni ògìṣẹ́ aláwọ̀ yóò wá lu ọ̀rọ̀ yẹn fún wọn. yóò lò fún wọn ok ẹnu wọn láti wá gbọ́ bó ṣe lò ẹnu wọn láti gbọ́ nípa bẹ́ẹ̀ àwọn wá ni àfẹ́sìn àkọ́kọ́ àwọn náà ṣe han àwọn ọmọ tiwọn tábìyìn àwọn tábìyìn náà ṣe han àwọn ọmọ tiwọn tí wọ́n jẹ́ tábìyìn tábìyìn ló fi ká sí pé a lu ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ògìṣẹ́ rẹ̀ aláfàhàm asálàf asọ́ọ̀lì gẹ́gẹ́ bí àwọn aṣíwájú wa rere gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ yé nínú ẹ̀rí tó fi mọ̀ bẹ́ẹ̀ àdìsí jẹ́ kan bẹ̀ ẹ já padà sínú ẹ̀ dápàá jùlọ fún yín tẹ̀ ń kéwù ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní anna rasulallahi sallallahu alayhi wa sallam kaana yusabihu kaana yusabihu ẹ wo kálímà yusabihu nínú èdè Lárúbáwá tán bá sọ pé sábàhà ìtumọ̀ rẹ̀ ni pé ó ṣe subuhana lọ tán bá sọ pé sábàhà ìtumọ̀ rẹ̀ ni pé ó kí ni o subuhana lọ ṣé ń tọ́ wà á túmọ̀ ẹ̀sìn nísìn ni pé dájúdájú òjíṣẹ́ Allah máa ń ṣe subhana láì lórí ràkúnmí tí ẹjọ́ tún máa sínú torí olóòní nídìí ọ̀rọ̀ àwọn àfáà òní àwọn àfáà bò ó òní kí ló kọ àwọn àfáà ń bẹ̀ ntọ́lọ́ ń bá sọ ìwọ fẹ́ tẹ̀lé àti ntòjíṣẹ́ ẹ̀ bá sọ lọ tẹ̀lé o lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé o ò lè gbọ́rọ̀ ànábì yìí láì lọ pẹ̀lú ìtumọ̀ táwọn àáfàá mú wá lórí ẹ̀ tó o bá ní tó o bá sọ pé o fẹ́ dàtú àdìsí nìkan o ò lè rí tú torí pé kaana yusabihu lọkọ bẹ kò sọ pé kaana yatana fàlù tó o bá sọ pé yàtànà fàlù ìyẹn túmọ̀ sí pé ànábì máa ń yan náà fílà wọn náà ti gbọ́ yàtà náà fálù látara náà fílà yàtà náà fálù kò wá lo kẹ́límà tí gbogbo wa mọ̀ sí náà fílà ọ wá lo kẹ́límà míì tí í ṣe yusabihu sabaha yusabihu tẹsbihan tẹ́lẹ̀ pé sabihu lọ́ha ìtumọ̀ ni pé ẹ ṣe subhanallah kò túmọ̀ sí náà fílà tó bá dá dúró ìsọ̀bìhù ó ń ṣe ok bí ta bá sọ pé yukabiru ó ń ṣe allahu akbar bí ta bá sọ pé yuhamidu ó ń ṣe alhamdulillah ok báwo la se wá mọ̀ wípé yusabihu ń bí báyìí kì í ṣe gbàdá ibi ń ṣe subhanallah lórí nǹkan ọ̀gbìn àwọn àfáà ni wọ́n já bẹ́ẹ̀ o ìmọ̀ tèmi gan ògbé bẹ́ẹ̀ni gan ọba tú láì lo ọ̀rọ̀ àwọn àfáà ní tí túmọ̀ sí ni pé ànábì ìmọ̀ ṣe ṣùgbọ́nà láì lórí kíni o lórí nǹkan ọ̀gùn sọ àwa gbọ́ yénu ló fi já sí pé tá bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ó lẹ́tọ̀ọ́ nígbà náà ká sọ pé kí ni àwọn àfáà ẹ̀sìn sọ lórí ẹ̀ ẹlòmíì gbọ́dọ̀ yẹn máa bínú. ká sọ pé kí dàwọn àfáà sọ lórí ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn gbólóhùn yẹn ó máa ń bínú yóò sọ pé àti sọ pé kí ni àwọn kí làláwo sọ lórí ẹ̀ kí ni ànábì sọ lórí ẹ̀ làkàyè rẹ ó kúrú ó ká sọ pé mọ lulẹ̀ fi zàlìkà fi kí ni àwọn ọ̀rọ̀ táwọn onímẹ̀sìn sọ lórí agbọ́n nìyí ó lẹ́tọ̀ọ́ ká sọ bẹ́ẹ̀ torí pé àwọn onímẹ̀sìn tá à ń sọ yẹn wọn ò ní í sọ kinní kan àfi kó ga sí pé wọ́n tún máa yà débẹ̀ wọn ò ní sọ kinní kan àfi kó ga sí pé wọ́n tún máa dísì débẹ̀ ok ó ṣe wá ń bí ọdún gbàtà sọ pé kí làwọn àáfàá sọ lórí ọ̀rọ̀ ọ̀wá ni tó yẹ ká wí ni kí lọ́lọ́run sọ. So àwọn àfáà tá à ń sọ̀rọ̀ wọn ìwé sáàfẹ́ èṣù náà wọ́n yé sí àwọn àfáà tí mọ́ gẹ́ńdì olókùú káàkiri bíi tiyín wọ́n yé sí àfáà tí mọ́ gbowó ọpẹ́ owó kútúbà wọ́n yé sí àfáà tí ń ka sàlátòlì fàátì tí ń ṣe wíìdì náà àwọn àfáà tó dá sí wípé ọ̀wọ́ pé wọn kàn dànù bí ọlọ́run ni làwọn tá à ń sọ̀hún àwọn àfáà tó dá sí pé wọ́n ga wájú ọlọ́run débi wípé ọ̀wọ́ pé wọn ò yé sànà bí ọlọ́run ó parí so kò ṣeé yọ ọ́ lẹ̀ nínú ẹ̀sìn kí làwọn àáfàá sọ kò ṣeé yọ ọ́ lẹ̀ ohun táwọn àáfàá sọ ayọ̀ ọlọ́run ni wọ́n túmọ̀ débẹ̀ àdíìsì ànábì ni wọ́n túmọ̀ débẹ̀ sọtiyé wọ́n túmọ̀ ayọ̀ ọlọ́run débẹ̀ ni wọ́n túmọ̀ àdíìsì débẹ̀ ni ńgbọ̀nba kàtírà adọ́rì tí wọ́n sọ fún wọn pé ẹ̀yìn súnà lùwàlà méje ni súnà irun fourteen ni sọ o lérò pé ó kàn jókòó sí ilé ó jókòó lọ́ba ní súnà àlùwàlá méje ni aya alukurani ló túmọ̀ débẹ̀ àdíìsì ló túmọ̀ débẹ̀ tába sì ń sọ pé kí làwọn àfáà sọ tún lọ gbọ́ yé dáadáa lọ gbọ́ yé dáadáa kì í sáà àfáà kankan Nàìjíríà là ń sọ o. sọ gbọ́ kìí ṣe àáfàá kankan ní nàìjíríà là ń ṣe kíni là ń sọ o wọn ò wọlẹ́fù yẹn o wọn ò wọlẹ́fù yẹn o kò sẹ́ni kankan tó wọlẹ́fù kí ló sọ ní nàìjíríà ń bí o àwọn tí wọ́n wọ̀ ayé mọ̀ wọ́n o bí wọ́n bá mọ̀ wọ́n ayé mọ̀ wọ́n o so káàdì mú bá wọn tọ́ba ṣe lẹ́nìkan tó sọ wípé ẹ́ẹ́ kò sí tọ́kàn pẹ̀lú táwọn afá bá sọ ẹ̀rí ni mo ní ìdì so o lè dẹ́rìí túmọ̀ ni ọ̀yá wa túmọ̀ àdìsí fún ara rẹ̀ kánà yusabihu kọ̀ọ̀kan pé síbá pé kánà yusabihu alazari rọ̀hìn láti ọ̀yá túmọ̀ rẹ̀ ntí ó tù tọ́ba gbọ́lárúbáwá tọ́ba tún gbọ́lárúbáwá tún ni o torí kéèsì míì tún nìyẹn lọ́tọ̀ o ìwọ́tọ̀ gbọ́lárúbáwá oní oní kí mẹ́rin wá. tí n bá mẹ́rin wá sí o dátúmọ̀ ọ̀gbọ̀n lárúbáwọ̀ rẹ̀ di tí n bá wá mú ẹ̀rí wá fún ọ sẹ́rí lòun fẹ́ ok ẹ̀rí kan ni káánà yusabiu alazọ́hírì alazọ́hárì ni kí lè túmọ̀ o sì ní mẹ́rin wá ẹ̀rí mo ti mú o ò lè dá á ń sí o ò lè dá gbọ́yé ẹ̀já tẹ̀wájú ká di àárín yẹn mú bákan náà ẹgẹ tún ṣàlàyé kinní kan sí i gbólóhùn tó sọ pé yúmíù bìràásì yìí yúmíù bìràásì yìí irun tí a bá kí tá a fi orí nìkan kí la máa ń pè ní sọ̀láàtù àlìmáàù sọ̀láàtù àlìmáàì àlìmáà irun tá a kí tó ga sí pé orí wa nìkan la fi ń ṣe àpẹẹrẹ rẹ̀ náà ń pè ní sọ̀láàtù àlìmá ọ̀rọ̀ èèyàn a máa jẹ mọ́ tó ga sí pé orí nìkan yóò fi máa ṣe ìtọ́ka fóun kírun orí nìkan ara bí ẹ̀sìn wa bó ṣe jẹ́ ẹ̀sìn rọrùn nìyẹn ẹni ara bó ṣe já sí wípé ò ní ẹ́skíùsì pé nǹkan kan ló di ọ lọ́wọ́ ló fi kírun ẹ orí àjò ni mo wà ìyẹn kì í ṣe ẹskíùsì ọkọ̀ ni ọkọ̀ ọkọ̀ ni ò dúró kì í ṣe ẹskíùsì ó kì í sọ̀láàtù àlìmọ́. nítorí pé àwọn ìrìn àjò òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nígbà náà lọ́hùn-ún òun náà ni ó ṣe dírẹ́fà ara rẹ̀ òkè òun ló máa ṣe. dírẹ́fà ara rẹ̀ onísáhìkùrọ̀ ìlàtìhì òun ló máa oníwà nǹkan ìgún rẹ̀ ló fi já sí pé tó bá fẹ́ kí ọ̀ràn yàn yóò sọ̀kalẹ̀ onísàǹkọ̀ntró eh, ọkọ rẹ̀ yóò sọ̀kalẹ̀ yóò àkírun ọ̀ràn yàn yóò kírun ọ̀ràn yàn nílẹ̀ẹ́lẹ̀ náfìlà. yóò gorí nǹkan ẹ̀sìn rẹ̀ yóò máa lọ yóò sì wá máa yan náfìlà lọ bẹ́ẹ̀. kí ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀gbà wa mìíràn wá tó jẹ́ ká mọ̀ pé ànábì kì í kí ọ̀ràn yẹn lórí nǹkan ìgùn náfìlà ni máa kí lórí nǹkan ìgùn mo sì sọ ìlà fún ọ ìdí ni pé o ní ń darí nǹkan ìgùn rẹ̀ lónìí àwa kọ́ là ń darí nǹkan ìgun wa a lọ sirius serious boss ni àtọ̀ranyàn àti náfìlà lọ́rọ̀ tí ẹ lè jẹ mọ́ kó kí nínú mọ́tò kó ti yé. wàfíìrì wàyàtìn nínú ẹgbà wa kan ó sọ ń bẹ̀ pé fàyínà rọ̀ṣúlọ́lọ́hì sọ́lọ́lọ́hù aláyhi wàsálàm. Kana yóò ti ru alàlẹ́ bàáyìn ọ máa ń ṣe náfìlà wítìrì lórí ràkúnmí ràkúnmí náà ń pè ní bàáyìn ràkúnmí náà wọ́n ń pè ní rọ́ọ̀tìlà pàápàá jùlọ ràkúnmí tó bá ti jẹ́ pé a máa fi ṣèrìn àjò dáadáa wọ́n á máa pe òun ní rọ́ọ̀hílà látara ríhílà ríhílà ni ìrìn àjò ràkúnmí tó bá ti wá yùsì mọ́ ìrìn àjò wọ́n á pè ní kíni o rọ́ọ̀hílà. ànábì máa ṣe wítìrí rẹ̀ alálìbà àyín ó ń ṣe lórí ràkúnmí. wàfíì rìwáyàtìn nínú ẹgbàá kan gọ́ìrà yàtọ̀ sí pé anahu dájúdájú òjíṣẹ́ ọlọ́run o láàyè sọ́lé àléhà alimaktuba kì í máa kí ìrun ọ̀ràn yàn lórí nǹkan ọ̀gùn kì í máa kí ìrun lórí nǹkan ọ̀gùn yàtọ̀ sí pé kì í kí ìrun ọ̀ràn yàn lórí nǹkan ọ̀gùn mo dẹ̀ ti sọ ìtọ́fà yẹn fún ọ òní ń darí nǹkan ọ̀gùn rẹ̀ yóò wá sọ̀kalẹ̀ láti kírun ọ̀ràn yàn gẹ́gẹ́ bá a ṣe máa ń kírun gẹ́lẹ́ tọ́ba tí a kù síbi náà fílà yóò wá kí ní sọ̀láàtù àlìmọ́ irun tá a fi orí nìkan kí. wàfí ìrìwà ayatin nínú ẹgbàá wa kan yúmíù ìmọ̀ à sọ̀lá talaili ó máa ń fi ó máa ń kí ìrun òru pẹ̀lú fífi orí rẹ̀ ṣètọ́ka ìdáwọ́tẹ orúnkún àti ìforíkanlẹ̀ ilá alifaroid àyàfi àwọn ìran ọ̀ràn yàn ok ẹgbẹ́ tó fa nǹkan kan bọ́ tàbí. àwọn èèyàn sọ fún wa wípé ẹni tí ó forí kanlẹ̀ ẹlẹ́nìkan ló forí kanlẹ̀ ok wọ́n sọ pé ẹni tó forí kan ilẹ̀ ẹlẹ́nìkan ló ṣe kí ni ló forí kanlẹ̀ wọ́n á nítorí náà ìwọ tó dọ̀bálẹ̀ kí àgbà ò forí kanlẹ̀ ìwọ tó tẹ̀ wálẹ̀ bí ìgbà tí n bá fẹ́ rùkú ẹ̀pá àwọn èèyàn máa kíra wọn bẹ́ẹ̀ tẹ́tẹ́ wọn fẹ́ kíra wọn wọ́n wà á tẹ̀ wọ́n tẹ̀ wọ́n ní ìhò ṣe kí ni wọ́n lọ tí ìforí kanlẹ̀ wọ́n nìyẹn kọ́ ni sùjúùdù òkè á wà sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ kò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ látara sọ̀láàtù àlè ìmọ̀ ó jẹ́ ká mọ̀ wípé títẹ orí díẹ̀ rùkú ni títẹ orí díẹ̀ sùjúùdù ni kò parí bí títẹ orí díẹ̀ kí ni rukú ni títẹ orí díẹ̀ sẹ́ kí ni asujúd ó ti wá ń sọ pé ńgbà tí yòó sì forí kanlẹ̀ ó ní ọ̀dọ̀bálẹ̀ ni ó ní ọ̀tẹ̀ ni ó ní kì í ṣe sùjúùdù ọlọ́ọ̀ni á máa ṣe sùjúùdù fún yàn tó tọ́ ṣùgbọ́n kì í ṣe kó forí kanlẹ̀ náà ṣe bọ́kànlá ṣe báyìí ni pé sàlámù àlékún o sàlámù àlékún o sọ ti á máa ní ìṣe pé sùjúùdù ló ṣeun àbí òtítì yìí ọba wọn ntí ẹ̀ fi lè kírun fọ́nà bá wọn tó fi lè kírun fọ́nà bá yẹn tó ga sí pé títẹ orí rẹ̀ ó dó fún rùkú títẹ orí rẹ̀ ó dó fún sùjúdù ó wá fẹ́ kí èèyàn ìgbà náà wá ní títẹ orí ò wá ní kò ní dó fún rùkú àti sùjúdù mọ́ sọ̀kẹ́ ẹ̀ tún dìyìn mú báwọn o. kọ́ mọ́tàn ra rẹ jẹ́ o. yẹn tẹ̀ fún yàn mọ́ o mọ́tànra rẹ jẹ́ o. adi seventy six ani abdullahi ibn umar qal bayna an-nasu bi kuba'in fi salati subh idh ja'ahum atin. فقال إن رسول الله صلى الله عليه وسلم قد أنزل عليه ليلة قرآن وقد أمر أن يستقبل أن يستقبل الكعبة fastakdiluha wakanati wujuhuhum ila sha'am fastadaru ila likaaba adi 76 láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ ọ sọ pé báyínà ànásù bìkùbáìn láàrin ìgbà tí àwọn ènìyàn wà ní kùbá ẹni bá ti dé Saudi rí yóò ṣàbẹ̀wò sí ìlú tí ń pè ní kùbá ìlú kan ni nígbà tí yẹn bá ń bọ̀ láti Madina tí yẹn bá ń bọ̀ láti Maka yóò kan kùbá kó tó dé Maka àkókò tó dé Madina no tó bá ń bọ̀ láti Madina tó ń lọ sí Mẹ́kà yóò kàn nínú àwọn ìlú tí yóò kàn tó lápẹẹrẹ òní Kùbá wà.